الحمد لله والصلاة والسلام على رسول الله محمد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وفن كما باتفن الحمد لله أفن طوالسين سراج دريطان النبي صلى الله عليه وسلم تنتلم بدا تسيانا لا تجيك يسوبوا الله يكالو كلنا النبي mọ́jọ ọ̀já yàtọ̀ ní àtẹ̀yìn o. àwọn afọ wa kọ́lọ̀ ọba bá kó parí wọn pẹ lórí dáadáa wọ́n ní adúpẹ́ fún ọlọ́wọ́n ọba tó ṣe wá ní mùsùlùmí bákan tọrọ ìké àti ìgẹ̀ tó pọ̀ fún Muhammad sallallahu alayhi wa ọba lè bá a jẹ́ fún wa ló àgàgà ìgbà tí èèyàn bá gbàgbé nǹkan kankan ẹni tó lè rán ìpín àlọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala a sì jẹ ká mọ orí sábàbí nígbà tá tígbàgbé bá ń gbé wa wípé ìtọ́ni máa ń ti bẹ́ẹ̀ láti fi kó wàhálà sí alágbádá láti fi dà wá lágbóná. àwọn àfáà wa wọ́n ní àná aṣàlàyé nípa ìmọ̀ aránsẹ́ ọlọ́wọ́n ọba púpọ̀. bẹ́ẹ̀ náà sì tún ni pàápàá jùlọ nígbà tí a bá gbàgbé nǹkan bẹ́ẹ̀ náà láti ọ̀nà wípé ṣèǹtọ́n òun náà ni nínú ẹ̀ṣẹ̀ sábàbí eléyìí gẹ́gẹ́ bí àwọn àbáwá ti ṣàlẹ̀ fún wa lánàá. bóòlù ọlọ́run ṣe tó lẹ́mìí ẹnì kọ̀ọ̀kan wa bóòlù àti tán sínú ọlọ́run ọba tí àdánwò wípé káwá fẹ̀mí wálẹ̀ tó dé láti lè sọpẹ́ sí ọlọ́run lẹ́sìn àti bó ń kálukú wa bá a ṣe ń bọ́rí bọ́rọ́ o. bó o ní ẹ bẹ́ẹ̀ o lẹ̀ ní ẹnì kọ̀ọ̀kan wà bó o ló ṣe tó bó o ló ṣe rí sí ọlọ́run ọba tó fi jẹ́ pé ó lè fẹ̀mí rẹ̀ lẹ̀ nígbà tí wàhálà bá dé gbogbo eléyìí òun náà ni àwọn àkọ́wọ́ ṣàlàyé fún wa ní àná. lẹ́nu a tẹ̀síwájú níbi gbọ́dọ̀ tó wọn bá ń sọ fún ànàbí wípé wà lábì لكافرهم ثلاثمائة سنين وازدادوا تسعا قل الله أعلم بما لبثوا قل الله أعلم بما لبثوا نقص مجيل وبي ولبثوا في كافهم ثلاثمائة سنين wàdádú tísà قل الله bìmá بما ṣé nǹkan kan náà ò ní lúbùsù méjèèjì lúbùsù ní kéyìn ó lo àsìkò kan àwọn àsìkò kan nínú bà níbì kan ọlọ́run ní wà lábìsù fi káàfìhìn àwọn àṣàbùlù káàfìhìn àwọn Yẹ̀húdí wọ́n ń sáyà gbangba pé kò sí tí ọ̀yá wọn nípa àwọn àṣàbùlù káfíọ̀ wọ́n wá ń sọ wípé ṣé bí àwọn àṣàbùlù káfíọ̀ náà nígbà tí gbogbo ẹsẹ̀ bó ṣẹlẹ̀ sí wọn lábìsí òfin káàfin sàlásà ní àti sinina wàzádì sísà wọ́n lo ọgọ́rùn-ún ọdún lọ́nà mẹ́ta fi káàfihàn nínú kéèfù tí wọ́n wọ̀ yìí wàzádú tísàn kọ́dà ó tún lé mẹ́ta àwọn wọ́n ní lúbùtù ìtumọ̀ rẹ̀ nínú èdè lárúbáwá òun náà ni kéèyàn lo àwọn àsìkò kan láàyè kan bẹ́ẹ̀ sì ni àwọn yẹ̀wúdí wọ́n ń ṣe àyàgbàǹgbà nípa ọ̀rọ̀ nípa àwọn àsáàbùlì káàfì yìí àwọn afọ àwa wọ́n jẹ́ kó yé wa wípé nínú ayé yìí ọlọ́run ọba ń jẹ́ kó yé wa wípé àwọn àsáàbùlì káàfì yìí wọ́n lo ọgọ́rùn-ún ọdún mẹ́ta ó lé mẹ́sàn-án nínú kòtò tí wọ́n wà yìí ti tìṣà ọgọ́rùn-ún ọdún mẹ́ta ilé mẹ́sàn-án mẹ́sàn-án kí ló lé àyíyàtà àátún am àyàmú am jùmọ̀ún am ṣùhúrún am àwàmú in tó lé lẹ́yìn ọgọ́rùn-ún ọdún mẹ́ta yìí sáwọn wákàtí ni Hmm. sáà ọjọ́ ló lé ṣé ń tá àṣọ wípé wà lábìtú fi káàfin sàlásàmí àti wàdádú tísà sàáàtì àwọn wà lábìtú fi káàfin sàlásàmí àti sinina wàdádú tísà àyàmí àbí ń tá àṣọ ní àbí ń tá àṣọ ní pé wà lábìtú fi káàfin sàlásàmí àti sinina wàjádú tísà jùmáì àbí ń fẹ́ sọ ní tó wàlábì fún fi káfí ń tàlátà ní àti ń sì nínà wàjádú tísà àṣùhúrì àbí wàlábì fún fi káfí ń ní àti ń sì nínà wàjádú àwà.

ọlọ́wọ́n ọba ó ní àwọn àtàbùlì káfí wọ́n lo ọgọ́rùn-ún ọdún mẹ́ta àti mẹ́sàn-án ǹjẹ́ mẹ́sàn-án yìí ṣé mẹ́sàn-án táwọn sọ wípé wákàtí mẹ́sàn-án ni àbí mẹ́sàn-án yìí ṣé n tó túmọ̀ sí náà ni ọjọ́ mẹ́sàn-án àbí mẹ́sàn-án yìí ṣé n tó túmọ̀ sí náà ni oṣù mẹ́sàn-án àbí ìgbà wo gangan ni. ọlọ́ni ìfẹ̀yàgbàǹgbà táwọn yẹ̀wù bí ń ṣe ìzádù títàn òǹkà táwọn pinlẹ̀ ǹkà tẹ̀lẹ̀ tí ń pè ní three hundred and kìí sásìkò tí káàfù na yahudi sọ́njà. Allah subhanahu wa ta'ala wá bá ní rẹ̀ sọ pé òun tó rínú tó ròde ọwa ni. wọ́n lo three hundred and nine years kí ló pàtà fi mú yíyáàsì torí pé táwọn náà bá ń sọ́nkà mo ní fifty thousand naira lọ àti márùn. ẹ̀rọ kò kí lágbọ̀lé náà rọ̀ fifty thousand fún nílò thousand náà ní five fún àdìgbẹ́ pé ah, thousand náà ní fifty thousand lọ àti thirty naira. nígbà pé thousand ìlọ wọnú fifteen nǹkan báyìí jẹ́ kẹ́sùrù kò lé lórí ẹ̀ náà tí àkọ́kọ́rọ̀ àbáwọn thousand náà ni ọjẹ́ a jẹ́ wípé wọ́n lu ọgọ́rùn-ún ọdún mẹ́ta àti mẹ́sàn-án nínú káàfù kéèkù náà ní káàfù. àwọn àbáwọn àwọn ní àwọn Yẹ̀húdí nínú àwọn òǹkà tí wọ́n ń kà eléyìí ó yàtọ̀ sí òǹkà bí àwọn àtàbù láàbì bá ṣe lò ó nínú kòtò tí wọ́n wà yìí bẹ́ẹ̀ sì ni tá a bá wo nǹka yìí yìí tí ó bá mu náà ní káfí mẹ́sàn-án yìí ní ọdún mẹ́sàn-án gẹ́gẹ́ bó ti já wípé bá a bá sọ wípé ah, mo ní fifty thousand àti márùn lọ́wọ́ ń tá a máa gbọ́ yé sí òun náà ní five thousand ìyẹn ní márùn tó dé lórí ẹ̀yẹ a jẹ́ wípé wọ́n lo ọgọ́rùn-ún mẹ́ta àti ọdún mẹ́sàn-án nínú kòtò yìí. ẹ bá kan náà sọ́wọ́n ẹ̀bùn dúpẹ́ kó wọn mọ yàrá ìmúre ni lọ́wọ́ tí mò ń sọ̀rọ̀ lọ́yìn ọlọ́run ti jogún ilé ẹgbẹ̀rún márùn fún mi àti márùn ṣé n ta àgbọ̀ yẹn ni pé ọkọ ẹgbẹ̀rún márùn ọwọ́ á ní báírò márùn ó ní pẹ́ẹ́nì márùn ó ní pílà márùn kí ni márùn tó lè náà jẹ ilé ló ná náà ti pé bẹ́ẹ̀ nìkan bá sọ fún wa wípé ah, bóun ṣe wà ọlọ́run ti jẹ ogún lé ọgọ́rùn-ún márùn-ún ohun àti márùn-ún àní gbọ́ márùn-ún tó léwu lórí rẹ̀ wọn àní gbọ́ yín pé báyìí ni àní gbọ́ pé ìṣe ni ń bá gbọ́ yín sí náà ní pé ilé márùn-ún náà ni. ojú kan rẹ̀ kúni láwù álámù bìmọ̀ alábìsí ló fún àkejì wọn sọ pé déédéé ń ń lò ọlọ́run lọ́mà ọlọ́run sì ti kọ́kọ́ sọ kí wàá nìkejì. kí lóbùtù yẹn jẹ? lóbùtù ẹlẹ́ẹ̀kejì òun náà ní tó tún wà nínú yìí eléyìí tó jẹ́ kí Allah subhanahu wa ta'ala ti mọ̀ ọ́ èwo wá ní lóbùtù eléyìí gangan. àkọ́kọ́ ìgbà a lò káàfù wọ́n wọn fún three hundred and irun ara nwụrụ ò rí àwọ̀ wọn ò kéńjì irun orí wọn kò funfun kábà pé ewu borí wọn ló nǹkan kánú ara wọn kò kú òmí ti àtajà wọn ẹ wá béèrè lọ́wọ́ bàbá tí ń sóògùn òkè àti ìyá tí ń sóògùn pé sọ́nà tó ṣe báwọn fíjọ́ ti pààrọ̀ rẹ̀. àwọn àpá wa wọn ní àkọ́kọ́ òun náà ni bí àwọn káàbì bí wọ́n ṣe wà nínú kòtò yìí ó di di ọdún gbogbo ara wọn kò aṣọ ara wọn ò ṣéǹjì àwọ̀ ara wọn ò ṣéǹjì kódà ajá àwọn náà kò ṣéǹjì àwọn àpò àwọn ni ẹ wá bá wa sọ fún bàbá tí ń ṣoògùn ìyá tí ń ṣoògùn tọ́lọ́wọ́n ba tó ń ṣe gbogbo eléyìí tọ́lọ́wọ́n ń ṣéǹjì ni. jẹ̀mọ́ àtọ́bájá wípé ọlọ́run wọ́n wọn padà fún ẹ ṣùgbọ́n bọ́jọ́ ṣe ń lọ lórí wọn lára wọn ń ṣéǹjì òun rí tíra nine years bóòlù ń tọ̀ orí bó bá ti ṣe bẹ́ẹ̀ náà agbára kan náà tó ló ná ọwọ́ á ṣe agbára yẹn tó pé àìṣe fi ibẹ̀ lọ́n pé wọ́n lọ́n ìwọ iná ló ṣe báyìí pẹ̀lú àwọn sábùlì káàfì kí wàá ní tí ó lè mú tẹ̀lé ibi tó ní ìbáyìí yẹn jù tèmi ò tó bá wọn títí mò ń bèrè fún òtún báyìí ọlọ́run bá yanjú rẹ ọlọ́run sì yanjú ẹ lọ́ọ́ bá jẹ́ mi òrùlà tó ń sọ. àwọn àbúrò wa wọ́n ní àádùn náà ti ń bẹ nípa ọlọ́run ọba wa yìí àwọn àkáfìlì káàfì níjọ́ náà ó ní iye ọjọ́ orí wọn kálukú wọn fi ọgọ́rùn-ún mẹ́ta àti mẹ́ta yìí kó a bá fi orí ẹnì kọ̀ọ̀kan wọn ẹ wo bí ó ti yẹ kí wọ́n rí nígbà tó bá gbogbo wọn dìde ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ bí wọ́n ṣe wà tẹ́lẹ̀ máa lo eléyìí náà láti fi máa béèrè púpọ̀ ọba pé ìwọ ọlọ́run ọba tó jẹ́ pé ìwọ ọba alágbára tó o ṣe bẹ́ẹ̀ fún àwọn àfàáfìlì káàbì mo mọ̀ pé ó lágbára láti ṣe ohun tí mò ń béèrè fún mi kò wájà kó ṣe fún mi. káàkiri èṣù ò lè tù. kí àṣírí èṣù kó lè bá a tù. èèyàn mẹ́ta fẹ́ sóògùn o fún wa ní à ń tá a lò fún àgbo ní o. a sì pé one two three fún yín lórí fáìfù ó ń kálukú gbọ́dọ̀ yí ọrùn rẹ̀ òbí tẹ́ kàn lọ́rùn tó gbọ́dọ̀ kù wọ́n ṣẹ̀ṣẹ̀ wà á lo tó ń kálukú fún tó ń kálukú sàn sọ fòfò mẹ́jì ọmọ gbòò tiẹ̀ lọ wọ́n pe one two three àwọn bíi mẹ́ta wọ́n rí àgbò ìdálọ́rùn lásìkò ṣùgbọ́n kó kù sísẹ̀dí márùn tí wọ́n fi lẹ̀ kiri lọ àwọn méjì wọ́n rí dá lọ́rùn tó kú àwọn mẹ́rin yòókù kù ò tiẹ̀ rí dá àwọn àtàgùn yẹn jọ ń tà tí gbogbo àsìkò wọn ti tó wọn wá sóògùn wọn wọn lé èèyàn méjì ló lọ èèyàn mẹ́ta wọn ni wọn ya wèrè èèyàn mẹ́rin wọn ni wọn kú tó bá jẹ́ wípé ń bẹ nù tọlọ ń kọfẹ ní kọ̀ọ̀kan wọn sọyẹ káyé wọn ó chéǹjì ìdíyànjọ bẹsù dùn àwọn tọrọ ń fẹ́ fún lówó ṣùgbọ́n kò ní fún ọ lọ́nà ìyọnu rẹ̀ àwọn ní àwọn tí wọn máa bá èsì jẹ bẹsù mọ lọ tí wọn tàn bẹ́ẹ̀ àwọn kú àwọn tí wọ́n lo tó kù sẹ̀mí wọn lórí pé wọn ò dúró ti ń tọ́lọ̀ fẹ́ ṣe fún wọn pé ìgbòrè lẹ́ẹ̀ ti yà á ń yàwó. àwọn àbá wa wọ́n ní iṣẹ́ ti mọ ìmọ̀ tó wà ní tọ́lọ̀ fẹ́rẹ́ fún kálukú èèyàn mẹ́sàn-án ni wọ́n fẹ́ ṣògùn owó ọwọ́ á ní wọ́n fún wọn ní àgbò tó jẹ́ pé àgbò yìí òun kálukú wọn wọ́n fún wọn ní àsìkò tí wọ́n fi yín lọ́rùn tí ó sì kú nígbà tí òun kálukú wọn bẹ̀rẹ̀ tí wọ́n fọ́ṣọ wọ́n bẹ̀rẹ̀ sí ka àsìkò yìí fún wọn a rí èèyàn bíi mẹta nù wọn èèyàn méjì tó rí tiẹ̀ nílọ́rùn tó kú àwọn mẹta nù wọn wọ́n yí sinmi wọn lọ́rùn sí àgbò yìí sí òkú ya èèyàn nípa wípé nínú kádàrá kálukú ọlọ́run ti hàn wá nípa wípé tí mo bẹ́ẹ̀ ti fún kálukú òun náà lọ́lọ́run bá ṣe fún wa yẹn. oògùn táwọn èèyàn ń ṣe ń ṣe ibi títí ń dàrú la fẹ́ oògùn táwọn èèyàn ń ṣe ń wọn bá fẹ́ ibi títí ń dàrú òun náà làwọn fẹ́ fún wa èèyàn mẹ́wàá àtẹ̀yìnwá àtẹ̀yìnbọ̀ èèyàn mẹ́rin rẹ̀ lórí àga ó kà fún lójú bùn kan lọ sóun tó bẹ́ẹ̀ kò kó èèyàn mẹ́wàá sórí àga ńlẹ̀ kankan náà ìbẹ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ní ṣe ń tiẹ̀ lọ ọ̀nà tó bá wá gbàgbọ́ dún èèyàn lèèyàn wà lóko à sọ́kàn mi sì nínú àwọn mẹ́wàá wáyé gbogbo wọn ni wọ́n sáré lẹ́yìn ṣàìtọ́n lórí pé àwọn sáfẹ́ débẹ̀ ìgbọ́ngbà àgbẹ̀yìnbó àgbẹ̀yìnbọ̀ ẹnìkan nù wọn náà ni yóò padà débẹ̀ eléyìí fi hàn wá nípa wípé nǹkan ló ń fẹ́ ṣe òun náà ti ṣe o. ọlọ́run ni wọ́n lo three hundred million nínú ọ̀gbìn yìí kúlì lọ́wọ́ lọ́wọ́ ìmọ̀ lábìsọ̀ àwọn Yẹ̀wúdí wọ́n bá ní three hundred million lónìí nígbà tó lọ́n ta wọ́n jí tán ọlọ́ni wọ́n iye tí wọ́n lò nù káàfù ni ṣùgbọ́n nígbà tí wọ́n kú òǹbẹ́ tán táyé rí mẹ́rí wọn tí wọ́n mọ̀ pé ṣẹ́yìn àwọn kan lọ́n tọ́jú rí nígbà tí kan wọ́n wá ra nǹkan lọ́jà àlù táwọn wá bá padà débẹ̀ tí wọ́n tún wọnú káàfù láti àsìkò ń padà sígbà tó lọ́n sọ kùránì ó lè láwò aláǹdùmọ́ iye ọjọ́ tó dùn nígbà tí wọ́n padà bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì ẹnì kan ò máa fọ́ náà apá kan ní túmọ̀ ẹ̀kọ́ kúnlẹ̀ alábìmọ̀ alábìkù iye ọjọ́ tí wọ́n padà ló ń bà tí padà ní sàárè òun dìgbà tó lọ́n tẹ̀ pa wọn apá kan nígbà ẹ̀kọ́ iye ọjọ́ tí ló ń ti wá sọkùnrin ṣùgbọ́n àwọn yẹ̀wúdí wọ́n ní iye ìgbà tí wọ́n tó dì nígbà ọlọ́run bá gbé wọn dìde àti ọjọ́ orí wọn òun náà ní ọgọ́rùn-ún mẹ́ta àti mẹ́ta yìí ṣùgbọ́n wa ó jẹ́ kí á mọ̀ nípa wípé nígbà tí wọ́n iye ìgbà tí wọ́n lò lásìkò yìí gangan òun náà ní ọgọ́rùn-ún mẹ́ta àti mẹ́ta yìí àwọn àbọ̀ nínú ntí àwọn àbá wọn pe ìtumọ̀ lókùtù yìí wọn ní òun náà ní ìgbà tí wọn kúrò tọ́lọ́ wọn bá jí wọn dìde tí wọ́n nínú wọn wípé kó lọ ra nǹkan wá bá wọn tí àwọn èèyàn fi wá ń mọ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí wọn yìí ní láti ìgbà yẹn tó fi di ìgbà tọ́lọ́ wọn bá ń sọ náà ni ọlọ́run wọn bá àwọn míì wọ́n ti ẹ̀kọ́ wípé ní àsìkò yẹn fi di ìgbà tí wọ́n kú gẹ́gẹ́ òun sẹ́nìkan wá tiẹ̀ ní òun lò nínú ọlọ́nìkan náà o tó bá sọ fún wa náà le sẹ́nìkan lè sọ ìgbà lò lẹ́yìn ìgbà náà tó gbọ́dọ̀ wọn bá pa tó bá sọ wípé òun lè sọ ìgbà tí àwọn àgbàmù sáájú lò nínú kòtò yìí ǹjẹ́ ó sọ ìgbà tí wọ́n lò lẹ́yìn ìgbà náà kó di pé àlọ́ ẹni tó bá jẹ́ wípé ìran rẹ̀ kèé lò ju àsìkò kan lọ tí a bá rírù nǹkan bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tí àsìkò ń ti lọ lórí ẹ̀ kèé wúlò mà. bákan náà nínú èèmọ̀ ọlọ́run ọba òun náà ní ké gbogbo nǹkan tó bá jẹ́ pé ní àsìkò kan pàtó tí máa lò tó bá fi lè lé sí àsìkò yẹn nke rí onye nǹkan yẹn kò ní lásùsí máa kò ní nítumọ̀ kàkà máa. bọ́ta sọ yóò máa jáde nígbà tí kò ti lọ ó ti ẹ̀ sáyà nígbà tó wà lójú bó ṣe wà wọn ni wà ṣùgbọ́n tó táwọn bá tí wọ́n bá ti ń ohun tí jẹ́ bẹ́ẹ̀ mà ọlọ́run wá fún àwọn kan ní fún náà ìyá padà bí ẹ̀spáyà yẹn kò sí inú òtítọ́ lọ́hùn. bákan náà a rí pé bí a bára sọ. bó ṣe bó ṣe pépà. bó ṣe pépà bó ṣaṣọ tó bá ti lo àsìkò tí ó ti kọjá orí rẹ̀ a rí pé bá a débẹ̀ yóò máa já bútẹ́bútẹ́ ni. ṣùgbọ́n eléyìí kò sí nínú ìròyìn ọlọ́wọ́n ọba àwọn àgbà ábùlì káàbì wọ́n lù àwọn kòtò di ọgọ́rùn-ún mẹ́ta àti mẹ́fẹ́ yìí tòun ti bẹ́ẹ̀ nígbà tó lọ́wọ́ bá jí wọn dìde ẹran ara wọn kò séǹjì irun wọn kò bá ṣe wà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà ni ti wà tó àìfáyà. jẹ̀mọ́ àwa sọ nípa ìǹtí máa ń yìí náà bíi kẹ́ ẹ gbọ́ kan o wọ́n wú òkú kan kan o. kàtàbí àkẹ́kẹ́ nù rẹ̀ náà wọ́n bá rí bàbá kan kọ́dà bí wọ́n ti fi gẹ́lẹ́ ìlọ́wà ní ti máa ń fa àtàlẹ́yé o bẹ́ẹ̀. àwọn àbá wa wọ́n ní tá a bá wo ọ̀pọ̀lọpọ̀ tí máa ń ṣẹlẹ̀ láwùjọ wa lásìkò wa yìí bíi kí wọ́n ní wọ́n fẹ́ ṣe títí níbì kan wọ́n fẹ́ wúlẹ̀ níbì kan wọ́n wá rí òkú bàbá kan tó ti kú láìmọye ọdún sẹ́yìn ni wọ́n bá ní ah,

àwọn àpò àwọn wọn ní gbogbo káàrí káàrí kò sí yìí tó lè dàbí tó ṣẹlẹ̀ sí àwọn àgbàbọ̀lì káàbì yìí o tó fi jẹ́ kí n táwa náà máa gbọ́ òun náà ní bá ah, bàbá ti kú láti forty years wọ́n ti kú láti thirty years tòun ti bẹ́ẹ̀ náà kìí ṣe bí ntọ́nà wọn bá ti fún àwọn àgbàbọ̀lì káàbì yìí ṣùgbọ́n gbogbo eléyìí tó máa ṣẹlẹ̀ kí gangan ni ti máa fà á. àkọ́kọ́ Allah subhanahu wa ta'ala tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sí mùsùlùmí ọlọ́run ti ń pọn lè mú fún àdáadáa kan tó ṣe pamọ́ sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala. àwọn àbá wa wọn ní táwọn bá rí ẹnìkan tó ṣẹlẹ̀ sí àwa rí pé ẹni yìí mùsùlùmí ni wọn ní ọlọ́run ọba ti ṣàpọ́nlé fún ni o látara àwọn dáadáa kan tó ti ṣe pamọ́ kọlọ́ǹtì wa kan lẹ́sàn rẹ̀. nígbà tí wọ́n ń kó àwọn òkú tí wọ́n ti ní ó ṣojú tí wọ́n ti wọ́n nígbà tó di pé sẹ́yìn dé àgbàrá òdòdó tọwọ́ yé pẹ̀ kú olórí wọn nínú ọ̀pọ̀lọpọ̀ ọ̀sán àbá yìí wọ́n rí àwọn tọ́jọ́ pé bí wọ́n ṣe sin wọ́n bẹ̀ kọ́dà ẹ̀jẹ̀ wọn tún tutù síbẹ̀ nígbà tí wọ́n kó tó pé wọ́n á fún wọn lọ síbi tí wọ́n fún wọn sínú ìsìn tí wọ́n ń pè ní ṣùwàdáwù ní Uhud. àwọn àbá wa wọ́n nígbà tí àgbàrá òjò tó wọ́ ní àyè tí wọ́n sin àwọn ṣùwàdáwù Uhud àwọn tí wọ́n kú ní ogun kókó ẹ̀rí jẹ́ tó gun ní ogun kótó nígbà tí wọ́n fẹ́ máa kó wọn wọ́n rí ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀hábà níbi wa gbọ́dọ̀gbà àlùsọ́là tó jẹ́ wípé bí wọ́n ṣe fi wọ́n gbà náà bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe wà kódà ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ̀jẹ̀ tí ń tán lára wọn tó tó nígbà náà ó sì tó tutù síbẹ̀ ni. gbogbo ń ta wá máa ń gbọ́ bá mùsùlùmí ṣẹlẹ̀ sí gbogbo nǹkan máa ń gbọ́ tí máa rí bẹ́ẹ̀ mùsùlùmí máa ṣẹlẹ̀ sí. gbogbo nǹkan tí àwọn máa ń gbọ́ kó máa ń ṣẹlẹ̀ báyìí kò sẹ́nì kankan tí máa ń ṣẹlẹ̀ sí ojú mùsùlùmí lọ. bàbá gbọ́ kan bàbá kan kìrìsìtẹ́nì ní bá ní a fẹ́ wú ilẹ̀ níbi kan pàṣásùn wọ́n ti ní bàbá bẹ́ẹ̀ ti. làbá tí wọ́n á gbọ́ ìgbà àwọn mùsùlùmí lẹ́yìn pọ̀ àmọ̀ torí bàbá kan tó yẹ kí bàbá yìí kìrìsìtẹ́nì ni kì í ṣe mùsùlùmí tòun ti bẹ́ẹ̀ bá ṣe pín bẹ́ẹ̀ náà lọ bá a. bó bá tẹ́ ẹ bá gbọ́ báwọn béèyàn bá ń rìn kí yóò tún máa rí gbọ́ ti babaláwo náà. àwọn ọ̀bá wa níbẹ̀ bá gbọ́ báwọn àìrìn jìnnà ọ̀pẹ́rẹ́ nígbà bá tún rìn jìnnà sáájú síwájú sí i ẹ padà gbọ́ ti náà o tí wàá عندما مسلم الحديث عن ابن مالك رضي الله عنه وارضاه àní sàtúrà ń bá wọn sọ́ọ́bà fún ọjọ́ kan ó ń sọlọ́ wa ní gbogbo dáadáa tẹ́ ẹ ní ṣùgbọ́n máa ṣeun ọlọ́run má dà kọ́rọ̀ rẹ̀ fún wọn di àdìsí àmà ni dáadáa mùsùlùmí kì í jẹ́ tán láyé ọlọ́run ọba fi pamọ́ sọ́kàn mọ́ sàmì ìlàyé pé sáàrì oúnjẹ jẹ́ tó bí sinmi wà á bá níbi tó ti bá wà inna Allaha la yut'imu al-kafira hasanati ma amila èyí tí kékeré bá ń ṣe sọ́dọ̀ ọlọ́run tiẹ̀ ní dáadáa ọlọ́run ó sọ dóúnjẹ ayé fún yọ wà á jẹ hátà ìdá àlàmùsẹ́ ọ̀làwù àhásánà títí tí òfin ní sẹ́kù dáadáa kan mọ́ fún tìlẹ̀ áhírọ̀ lọ́rùn lọ́lọ́run tó pa. àwọn àbúrò wa wọn ní kí ni máa fà á tó fi jẹ́ wípé àárí kékeré náà tó jẹ́ wípé nígbà tí ó bá ti kú ti pẹ́ tẹ́ẹ̀bù òun náà ni àdìsí anábìwá Muhammad sallallahu alayhi wa sallam tó sọ wípé ọlọ́run ọba tó bá pa mùsùlùmí kan pẹ̀lú dáadáa kan tó ṣe ọlọ́run ọba yìí jẹ́ kó jẹ gbogbo dáadáa rẹ̀ sáláyé ọlọ́run máa ń bá a fi pamọ́ di àṣeyámà ṣùgbọ́n gbogbo dáadáa tó bá ṣe ayé náà ni ó ti jẹ́ tán tó fi di fún un tí ó ṣẹ́kù tí ó lè jẹ láṣeyámà. lára ẹ̀ náà nírú eléyìí alásọ̀tàlá sọ àdéhùn ni kẹfìrí kan kò ní í ṣe kan fún ọmọ tẹlẹsàn dáadáa ṣùgbọ́n kò lè gbé ara eléyìí ó fi ń já nípa àdéhùn ọlọ́run ọba òun náà ní kan ò ní í kan ó mọ̀ gba ẹ̀san rẹ̀ ní ayé bí ṣùgbọ́n tí ẹ̀san yìí bí tẹlifíìn bá kù síbi pé wọ́n títí ọjọọ ilé rẹ̀ wọ́n wọ̀ bóde padà sì ní ìjọ ọjẹ́ra ayé ó tó wá rí báyìí náà tó lè jẹ́ pé ìsìnkú tó ṣe ibi àparí ẹ̀sìn ní nǹkan mọ́gbà nǹkan lọ́hùn kí wọ́n ń fún ọ tó fi fi wá padà wú ọ padà wọn wá ọ bí wọ́n ṣe fi wọ́n padà síta náà tó jẹ́ pé àwọn dáadáa kọ̀ọ̀kan tí o ṣe eléyìí ó ṣe wá máa jọ àwa lójú nígbà tí a ti mọ̀ wípé òṣìṣẹ́ tán látàyè. ojú kanù. ó sì lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí ẹ̀ ń táwàrọ̀ wípé kèkèrè ló kú sí ṣùgbọ́n ibi mùsùlùmí kó tó lọ nígbà míì a sì tún máa ṣẹlẹ̀ lójú mi tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì táwọn ń fojú orí lókè fèrè ló kú sí ó sì jẹ́ pé ó padà gba ìsìláàmù káwọ̀ ìsìláàmù rẹ̀ ọ̀rọ̀ káwà. tó bá yẹ wáyé jẹ́ kébèrè lọ́dọ̀ ọlọ́run dáadáa tó kù náà lọ parẹ́ má bẹ̀rù. ṣùgbọ́n tó bá jẹ́ pé kébèrè ni lọ́dọ̀ ọlọ́run dáadáa rẹ̀ yẹn náà ló parí má bẹ̀rù tí ò ní dàrú Allah subhanahu wa ta'ala ni kúlì láwù áàlámù bí máa lábìsọ̀ déédé tí ń lò nínú káàfù kódà tí ń lò òun tó wọnú káàfù ìtí ń lò nínú káàfù ìtí ń lò yìí rẹ̀ mẹ́gbà náà padà ọlọ́run nìkan lọ́mà làwù gbẹ́yìbù sàmá wá sí wàlà àrùn. làwù gbẹ́yìbù gbogbo ń tọ́ pamọ́ ń sẹ́mà àtìlẹ̀ òun lọ́mà ìyẹn tó sì pamọ́ tẹ̀sẹ̀ nìkan ọmọ òun ló ọlọ́wọ́n ọba ìwọ̀n ń jẹ́ kí wípé àwọn àgbàápù nìkan iye ọdún tí wọ́n lò ṣáájú kan tó wọnú ihò yìí ọlọ́run ọba ló mọ̀ ẹ́ iye ọdún tí wọ́n lò nígbà tí wọ́n wọbẹ̀ ọlọ́run ló mọ̀ ẹ́ ohun tí wọ́n lò lẹ́yìn ọlọ́run ló mọ̀ ọ́ wá ní gbogbo ohun tó pamọ́ ní sọ́mà àti ilẹ̀ kò أبصر به أبصر به وأسمع لا إله إلا الله ọ̀nà méjì làwọn àfáà gbà ń túbi àwọn kan túmọ̀ rẹ̀ ní túmọ̀ tààjú absir bìí wo ọlọ́run náà táà ní ìrìnà tí ẹ̀ dàbí ìtọ́lọ́run ẹn tí èyí ṣe pé yóò sọ pé wọ́n kàn kẹ́kẹ́ fún òwájú fún òtórí jíǹbẹ̀ lẹ́yìn nǹkan òun nù asmin bi tó wọ ọlọ́run yìí tí wọ́n bá lẹ́nu nǹkan nǹkan kan ń bẹ tó lè fi ń gbọ́ nǹkan táǹtì ẹ̀ dàbí ìtọ́lọ́run bí ń gbọ́ gbogbo nǹkan pọ̀ ń gbà kankan náà kò sì dàrú ma lọ. àwọn àbọ̀ àwọn wọn ní lẹ́yìn ìgbà náà ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó tún wá ń tẹ̀síwájú wọ́n wá ní ọlọ́run ọba fi ń jẹ́ ká mọ̀ nípa wípé nínú ayẹ̀ yìí ìmú ọ̀rọ̀ ìjọni lójú wá òun náà ni nípa wípé ọlọ́run ọba ó ní wo ìríran ọlọ́run ọba yìí ta ni ìríran rẹ̀ dàbí tiẹ̀ wo ìgbọ́ràn rẹ̀ ta ni ìgbọ́ràn rẹ̀ tó dàbí tiẹ̀. wa ta'ala umm wa kanta fo جاء من حديث أم kọ́ńlá ọkọ rẹ̀ áwò bọ́ àrùn mi hà ọkọ bá sọ wípé rò ó láyé èmi tí n bá ti gorí ẹ̀ mo gorí ìyá mi gbóló ìtìrè lọ́dọ̀ àwọn haúsá alọ́dọ̀ àwọn ọlọ́wà kí ìsàgbò tó dé ẹ bá ti sọ bẹ́ẹ̀ gbogbo wọn ó jáde sí pé ìyàwó rẹ dé wọ̀ òsì ní ọjọ́ ẹlẹ́ padà tó bá dẹ̀ yìí mẹ́ta ayọ́ ní padà ẹlẹ́ padà bẹ́ẹ̀ kó oṣù mẹ́ta ó gbé ìrọ́ o ẹ ń lè ti sọ bẹ́ẹ̀ nínú ọ̀nà bá wá ó ti gbìgbére ohun àti obìnrin ò sì lè gbéra mú. àwọn àbúrò àwa wọn ní lára ìmọ̀ ìmọ̀ ọlọ́wọ́n ọba òun náà ní ìtàn èyí tó wá nípa ọ́wúnà tí ọkọ rẹ̀ jẹ́ àwò tó jẹ́ bí ọkọ rẹ̀ yìí ó fẹnu rẹ̀ sọ wípé bí n bá borí rẹ̀ orí ìyá mi mo ògbólóhùn sì ní lọ́dọ̀ àwọn lágbáwá léèyàn kan bá ilé wí láàrin wọn gbogbo wọn jáde sí ni tí wọn sì sọ wípé tọ́ obìnrin ti dè wọ̀ fún ọ àwọn àbọ̀ wọn wá ní eléyìí ó tún lágbára púpọ̀ ju sọ̀lá àbùdá tá a fún wọn lọ. lọ́dọ̀ lágbá bẹ́ẹ̀ ti máa ṣe. lọ́dọ̀ lágbá báwọn ti máa ṣe. ọkọ bá wù sóbìnrin rẹ̀ jẹ̀mọ́ ẹ̀ wà wọ́n obìnrin wa lónìí tọkọ bá sọ nǹkan kankan ní ti bí ẹ̀mí ọkùnrin pin èyí tó bí ìdá ló ń padà èyí tó burú jùlọ nù èèyàn sọ pé n bá gbọ́dọ̀ mi tó borí ìyá rẹ̀ ìyàwó rẹ̀ ní tọ́ ọmọ ń tọ́ nǹkan lẹ́nu ọmọ fẹ́ mọ́mọ́ nù à tí ìlè kò rẹ̀ á jọ bára wa a rí pé láwùjọ bí ọkùnrin kan bá sọ èsì tí ó ẹ̀ ní ó burú jù ń sọ lọ ṣùgbọ́n ẹgbẹ́ àwọn ọkọ rẹ̀ ó sọ̀rọ̀ bàǹtàbàǹtà báyìí tòun ti bẹ́ẹ̀ òfè tìsan tí ò dáa púpọ̀ mu ju wípé ní kọrí gbọ́dọ̀ ànẹ́bì láti lọ bẹ̀rẹ̀ ìdájọ́. wọ́n wá jọ fàáfàáfàáfàá ó rí i pé ọkọ òun ní òkúkú mọ̀ pé àṣà wa ni ìṣe wa ni o ò lè gbéyàwó mi mọ́ bó ṣe máa sọ ọ̀rùn ọ̀dà tí ọ̀bá yẹn dú láàrin èmi àti ẹ mò ń kó lọ ọ̀dọ̀ ṣùgbọ́n ìlẹ́gbẹ́ abá sọ̀rọ̀ ọ̀dọ̀ ànìyànjú náà náà ni yín sọ pé kọ́ba ń bọ́ lọ́wọ́ bá sọ̀rọ̀ ẹ mọ̀ wọ́n ti gbé bọ̀ lé ó lóun kó lọ ọ̀dọ̀ ọlọ́run gbogbo o ó lóun kó lọ ọ̀dọ̀ ọlọ́run ṣùgbọ́n ta ní ògbó ìṣọ̀kan lọ ànìyànjú ilé ta náà ni ó lò gbà lọ ìdí tá a ti wá mọ̀ pé ọ̀dọ̀ ọ̀dọ̀ mi kọ̀ kì í àbọ̀hùn náà. àwọn àjọpọ̀ ọ̀rọ̀ yìí títí tí ọkọ rẹ̀ ti sọ fún okú ti mọ̀ pé wa òun náà ní bẹ́ẹ̀ bá ti rí gbólóyìn kò lè fẹ́ obìnrin yẹn má adépẹ́ ìlé fi ọmọ náà nù obìnrin yìí bá ń tọ́ yín wà kó ọ̀rọ̀ yìí bá àbá ní ojú lọ́dọ̀ èmi lọ́dọ̀ ọba òkú ọ̀rọ̀ yìí lọ gbọ́dọ̀ ànábì gàgà ìgbọ́dọ̀ ọlọ́run ọba òun náà ni ó kú ọ̀rọ̀ yìí lọ ṣùgbọ́n n lè dá sí ọ̀dọ̀ ọlọ́run àti kí n kọ́kọ́ nílé ànábì ànábì ni ó wà bá ń béèrè lọ́dọ̀ ọlọ́run. tó bá délé oṣù ọlọ́run ìyàwó ìṣà ń bẹnu ilé àbí ìwà jáde fún wọn bọ́tì mẹ́rẹ́ nù ọ̀nà wọ́n ń sọ̀rọ̀ kí ni họ́ọ̀là ń sọ tó ní yà Rasulullah ìnà dáwùjì ẹ máa wù ọ̀rẹ́ ẹ máa wè mọ̀ ọ̀rọ̀ tó yẹ kí gbogbo obìnrin wọn kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ẹ wá wọ́pọ̀ mi rí ànábì akàlà ṣàbábí tí wọ́n bá yẹ̀yàn jáde síta lọ́mọdé tó nítumọ̀ olójẹ gbogbo mọ̀dọ̀mọ̀dọ̀ nǹkan. ntí ń bẹ lókè lánàá tó wálẹ̀ lónìí iṣẹ́ ọwọ́ rẹ̀ ẹ̀kẹ́ tó dúró dédé lánàá tẹ́lẹ̀ tí ò sí òwúlẹ̀ bìtì lọ́mọ lónìí òun lọ́ fi ète rẹ̀ gbogbo mọ̀dọ̀mọ̀dọ̀ bẹ̀tẹ̀. wà ní fárúkùlàwù bá fún mi gbogbo tí èèyàn lè bínú ọmọ láyé mo fọ́kùn mi fún ni gbogbo ọmọ náà mi bí fọ́kùn méjì oyin náà mo bí fún fàlámà kẹ́dọ̀ tí ní nígbà wá rí wípé mo ti wá dàgbà báyìí zọ́hárọ̀ mi ní ìgbà ilé yìí níwájú ẹ̀yìn ìyá rẹ̀ ànábì èmi ò lè kú òlé rẹ̀ o ànábì náà kàn sọ nǹkan sọ ni ní tá a mọ̀ nínú òṣèṣì ìwà tá a máa sọ tẹ́lẹ̀ tí ògbóyìn máa ṣe tẹ́lẹ̀ máa ṣe nǹkan bí bá ń sọ o náà ní pẹ́lú obìnrin bá ń ti dè wọ̀ fọ́kọ ọlọ́run tí fún mi lórí ọ̀rọ̀ kí mo wá bẹ́ẹ̀ ṣe èmi tí ń sọ fún pé èmi ò rí ẹ̀ o ò lè gbélé àmọ́ náà nù pé ń ni o bí ń bá sọ̀rọ̀ bó ṣe obìnrin wa ń pariwo ọlọ́wọ́n bá wọ̀ ọmọ nítorí ọ̀tún mi pé ìyìn lè dán máa mi lẹ̀ ọmọ pé ààbò sí ọkùnrin ṣe pẹ̀lú kó máa lọ yìí o sóòótọ́ ni àbó òtọ́kọ́ ayé àbá ń wípé wọ́n ti tẹ̀mí àlọ́ àwọn ó bá kọrí kọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run nígbà tó débẹ̀ ìyá wọn àìsàn ọ̀jọ̀ba àyà wọ́n wà ní ilé ńjọ́ náà fún ọjà kọ́sìn gbolẹ̀ ṣùgbọ́n níjọ́ náà arábìnrin ń sọ ọ̀rọ̀ yìí àgbára ní kẹ́lẹ́kẹ́lẹ́ ni wọ́n sọ wípé ẹjọ́ ọkọ mi mo mọ̀ mọ́ wà ọkọ mi òun ló jẹ gbogbo mùdùmùdù ara mi tán gbogbo ọmọ inú mi òun náà ni mo bí fún tán nígbà tó ṣe gbogbo eléyìí ó bá sọ pé òun fi ẹ̀yìn mi ó bá fi ń wé ó fi ẹ̀yìn ya rẹ̀ ó fi ń wé ẹ̀yìn mi ìrẹ́ ànẹ́bì kí ló bà mí sọ tẹ́lẹ̀ yìí ànẹ́bì wọn tọ̀ nínú nta ti mà láwùjọ wa òun náà ni wípé o ò lè fẹ́ mà torí pé tí mo mọ̀ ní ọlọ́run sì sí ìsọ̀n kankan kalẹ̀ fún mi lórí ẹ̀ nígbà náà ni arákùnrin wa ní tán tó bá jẹ́ bẹ́ẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ọba gangan òun náà ni tọba tó rí ẹ̀mí mi ọ̀dọ̀ ọlọ́run ọba náà ni mò ń ké gbàjarè lọ ó sọ ìmọ̀nà padà. báyìí ló dá lọ bẹ̀. báyìí ló dá lọ àbí kí n sọ gbogbo gbàjáre obìnrin tí ń bọ́ sí ìfàǹfà lábẹ́ ẹ̀sìn ọlọ́run ṣe fún ìtàháwùrọ̀ kò mà bó o ṣe ń ga lóhùn tí ò rí kókó gbámú nígbà tí ìdíjọ́ ọ̀rẹ́ kalẹ̀ fọ́ ọlọ́run ń gbọ́ gbogbo ẹ̀ níbo sì ni kí gbèjáre lọ sí ṣèkì ìlọlọlọ ó jáde ilé rẹ̀ ní kí gbàgbé sọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n bíi tí wọ́n bàjẹ́ bẹ́ẹ̀ rẹ̀ yàrá kó lè mà ọ̀dọ̀ mi ní kí gbàjáre sí mo sì ti gbọ́ kí n sì wà á torí rẹ̀ yìí ń wà á dájọ́ báyìí ìjà wa ń bọ̀ kan ìyàwó ìṣà wa ń sọ dáhùn wípé subhana man wà sí àsámúlòrú kulla shay nínú fọ́lọ̀ ń tọ́jẹ́ pé ìgbígbọ́ tiẹ̀ kò sí dọ́sẹ́kù gbogbo táwọn èèyàn wílẹ̀ kankan náà funfun wọn dúdú wọn obìnrin wọn ọkùnrin wọn ọmọkè wọn tí èdèrí ọmọkè tí ń ké báyà mọ̀tún máa ti ń ké gbogbo ọlọ́ngbọ́lẹ̀ kankan náà ti rà ń gbọ́lẹ̀ kankan náà gbogbo àgbọ̀nì ti bẹ́ ní omi ní gbọ́lẹ̀ kẹ̀kẹ́ náà tí gbogbo Ìbàdàn ń gbọ́ gbogbo Ọ̀yọ́ ń gbọ́ gbogbo Nàìjíríà gbogbo ayé pátábà yàtọ̀ fún ìtura ń gbọ́ ìsẹ́mà náà lẹ́ẹ̀kẹ̀kẹ́ náà ní tún gbọ́ sínú sàárè ní tí sọ̀rọ̀ tó pọ̀ kẹlọ́rì sí gbogbo ẹni tún gbọ́ subhanahu wa ta'ala ìyàwó ẹ̀ṣẹ̀ ní á mímọ́ fọ́lọ̀ wọn ti pé gbígbọ́ tiẹ̀ kò sí tí kó lágbèrè tí bá nàbí ìṣòro bí mo ṣe súnmọ́ àwọn tó wallahi la yaqfa alayya ba'du kalamiha ń sọ àwọn ọ̀rọ̀ míì tí ń àtàrí wọn gbọ́ ṣùgbọ́n gbọ́ ìyàwó ansa níjọ́ náà wọn ní àwọn wà lẹ́yìn gàgà tó jẹ́ wípé gbogbo ọ̀rọ̀ tí obìnrin bá nàbí sọ táwọn bá gbọ́ ti kan ìní ilé pápámọ́ táwọn ò ní látara ìsọ tó sọ ọba látòkè sánmà ó ti yìí tó sì ń fọ èsì lójú ọba ọba alágbára ọba tó bá a ṣe rí gbogbo táǹkọ lẹ́ẹ̀kan ìtàn náà lọ́wọ́ bá ń gbọ́ gbogbo ẹ̀ àwọn ìrà bá ṣe gbogbo ń tí kọ̀ọ̀kan wọn sọ gbogbo ẹ̀ náà lọ́wọ́ ọba mà ẹ wá wo ìyá wa àìsà wọ́n wá ọba ọba tó jẹ́ gbígbọ́ rẹ̀ ó ní agbára púpọ̀ ọba yìí èmi àtọ́fẹ́ arábìnrin àtàlẹ́bí tá a jọ wà lórí òrùlé kan náà wọ́n sì ń sọ̀rọ̀ èmi gan ò lè ṣàlàyé pé gbogbo nǹkan sọ yìí ọlọ́run ọba tó wá wà lókè sánà ó sì ń ṣàlàyé gbogbo ẹ̀. jìmọ́ra ní ọjọ́ lọ àwọn sọ̀tọ́lá ń sọ fún ayé pé iná haramtu bulma ala àbòsí mo wọ̀fẹ́ mi ara mi tafadúlà ni láti fi ṣe ìdọ́lá fún yín falátàrọ̀ lámọ̀ tẹ́nì bá lè ṣe báwọn ẹ̀yin náà ẹ gbà bẹ́ẹ̀ kẹ́ ẹ mẹ́tẹ̀ ààbò sí ẹ máa wè mọ́ tó bá lọ jẹ́ wípé mo ń béèrè tèmi ẹ̀yin béèrè tí èèrà ń pariwo tiẹ̀ ẹranko orúkọ pariwo tiẹ̀ ká ìgbé wa lè máa dì sọ́ọ̀pù ọlọ́run tí ọ̀rọ̀ ọlọ́run láti gbọ́rọ̀ wa lágbọ̀yé àfi tá bá dákẹ́ fúnra wa tọ́wọ́ aláàgbọ́dọ̀ pé nǹkan mí àfon nìkan ìbàjẹ́ àbòsí torí gbàtẹ́ ní bùkátà rẹ̀ ní òòlù kan lómi ń pè torí tèmi ni ó wà lẹ́mìí mi ṣùgbọ́n ó ti tẹ́lẹ̀ àlámẹ́ ní pé òun èso ọba alábòsí kó má kápẹ́ ẹtúùsì ìwà tá àti ní pè ó kú lè jẹ́ pé kò ní gbọ́ ti a ní ìjọba tó jẹ́ pé àwọn ará sọ̀rọ̀ ní ń dá lónà ó jẹ́ olóbi tí báyìí wà sáfì gbà wo fúra ọlọ́nà àbúkú mà ọkàn lọ kó ní tí ò tọ́ tágbára yóò ká ọlọ kó sí ẹ̀ lọ́rùn ó lá òrùka ní ká máa dápè ìbáyọ̀ bí ọlọ́nà fáwọn mọ̀lẹ́ká ní ìsìn nínú ìlú pọ̀wọ̀ lẹ́ẹ̀kan náà ọwọ́ pé ọlọ́run ọgbọ́ máa gbọ́ lẹ́ẹ̀kan náà tí yàn wà yọ tẹ́kù táàfin ní pé alákòóso gbogbo ẹ̀ ń bá ń pè ní kí ìbá sọ ànábì wa sallallahu alaihi wasallam ó ní ọlọ́run ọba lòun ṣe àbòrú ṣe òun ṣe léèwọ̀ fẹ́mi ara àwọn ní ìsìnkú dọ́là ṣùgbọ́n òun ṣe léèwọ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa eléyìí ti sọ ó ti sọ fún wa lórí wípé òun wá àmà wípé gbogbo bá a gbogbo tá a bá ń sọ lẹ́ẹ̀kan ọba àlejò ọlá ń bọ̀ lẹ́nìkan pé ẹ ń tóun fi ń ṣe fún àmì lẹ́yìn ọlọ́run bó ló ṣe rọrùn fún nígbà tó nìkan bá ń pè é lásìkò yẹn ó sì pásítọ̀ yìí lòun náà bẹ́ẹ̀ ó lè bá a jẹ́ pé ẹlòmíì ó lè bá a dáhùn lóhùn lòun fi ṣe

nítorí pé tó bá jí ẹlòmíì nínú ìsìláàmù ìní ń báwọn èèyàn sókùn sí nǹkan nǹkan yìí gbogbo ń tàn kan láti jọ yóò ti yá àwọn èèyàn àní ìmọ̀ mọ́sálásí wa tí wọ́n sàgbà yóò máa jẹun sọ́nù àyè bàbá mọ̀fà sí irú wa tí wọ́n bá ti wá pé èèyàn láàfà ń táwọn èèyàn gbóyè sí ni pé ọ gbọ́dọ̀ jẹ́ aláwo pẹ̀lú ẹ̀ ẹ lè gbọ́ fún pé à kò tí ì bá mi ha àǹfààní ẹ̀ẹ́ gbogbo ẹ̀ẹ́ ó láti ní kí n tí wọ́n máa gbọ́ yín bẹ̀rẹ̀. ìsìláàmù àtàǹṣe yìí ó yẹ ká gbìyànjú sáré tí a ní ìsìláàmù tòótọ́ torí pé tí a bá wò ó a rí wípé ọlọ́run ọba àlejò ọlá tó bá jẹ́ wípé ọlọ́run ọba ó fún wa ní àǹfààní tó fi jẹ́ wípé ààlẹ́kùnlọ. èmi àtọ̀kánà bàbá wa à ń sọ̀rọ̀ láìpẹ́ kọ́lọ̀ máa gba orí ẹ̀ lọ́wọ́ wọn àmín ọ̀rọ̀ tí à ń sọ ìná àti ń tọ́fẹ̀lẹ̀ náà èkó sú o oṣù lọ́nà wọ́n yẹ fọ́ọ̀mù nígbà tí tẹ́sí lè èmi ni lápẹ̀rẹ̀ àfa akérèkọ́rò ọlọ́jà náà olókùn kíw wọ́n máa ń gbọ́ ọ̀rọ̀ ń òsì máa ń ra àwọn àti fún ọ̀dẹ̀ máa ń mi lórí ìgbìmọ̀ wù mí n máa wa wọ́n ní àwọn àti àwọn bàbá wa kan àwọn jọ ń sọ̀rọ̀ wọ́n wá ẹnìkan ọba kọ síbẹ̀ wípé èmi ni àbá tí mo sì gbowó dáadáa wọ́n ń polówó ara rẹ̀ fún ẹni yìí bí wọ́n ń sọ fún wọn ibi ó sì wù mí púpọ̀ kí máa ṣiṣẹ́ fún yín kí n máa fún yín. ní àwọn ọmọ sábìtì ọlọ́fẹ́ mọ̀ sí bóyá dé mà lọ́ba ní mà ayé gbé ti láwọn míì náà lọ tẹ́lẹ̀ ṣùgbọ́n tẹ́ bá tó ń tẹ́sí àwa náà wò ẹ mọ̀ pé nǹkan ju nǹkan lọ wọ́n náà wá kọ̀lẹ́tà ti bára rẹ̀ pé four one ten kí náà kọjú padà. àwọn bàbá wa yìí wọ́n ní lẹ́yìn ìgbà táwọn wá àwọn nítorí sọ yìí ò yá ọjà tó ẹni tí láwọn kan lọ́wọ́ tó jẹ́ kí àwọn èèyàn yìí wọ́n lè tún gbóná náà wọ́n gbówó ìgbọ́n tẹ́ ẹ bá tẹ̀sí àwa náà ẹ mọ̀ pé nǹkan ju nǹkan lọ àwọn wa ní tọ́ àwọn akẹ́kọ̀ọ́ padà sí wípé pé ṣe four one nine ṣùgbọ́n four one ten ni ọ́. ìyàwó àwọn ọmọ sọ pé alájọ ọ̀rọ̀ tó yẹ sọ ti wá lè jùlọ lẹ́nu ẹ̀bá dẹ̀bí ẹ̀ fún mọ kí ni mo kí ló lè ń bẹ̀ tó tún wá sẹ́ mẹ́sẹ̀jì padà wí pé ẹ̀yin lè ń sira yín tẹ́ ẹ bá kọ́ sáfíìsì òun ni gbogbo ń tẹ̀yìn sọ yìí ẹ̀bà títí máa ṣe kí ni ẹ̀bà ojú kan nù ebi dáadáa ní bẹ́ẹ̀ni ẹ̀tọ́ fẹ́ ṣe kọ́ wá rí èmi ojú oyè lọ́ọ̀ ní ń wá àwọn tọ́lẹ́ẹ̀tì kan tọ́ ẹ̀kọ́dọ̀ àwọn obìnrin ọ̀fẹ́ mú yọ́kọ̀ mi jáàmù tí wọ́n máa fọ́ ni kápọ́dọ̀ àwọn ọkùnrin ọ̀fẹ́ mú ilẹ̀ inú ọgbà ìlú ẹ̀mí bẹ́ẹ̀ lóko mẹ́ tó ní ilé máa ju tí ó lòdù oyè ọlọ́ọ̀ tààrà yóò mọ̀ ọ́bù mọ́sálásí abara gbogbo gíláàsì kankan gbogbo ẹ̀fọ́ra wọn yọ bákan náà inú ọ̀bà tó rọ̀ lọ́rùn kápọ́ ní nǹkan kan lọ kí ló tún gbọ́lọ́dọ̀ olówó tọ́ba ní kí wọ́n má bàa lọ ọlẹ̀ ẹni tó ní kí wọ́n bàa lọ ọlẹ̀ náà yẹ kó ní fàyè òkè lọ́wọ́ kò ókè fún ara kọ́ wa máa bárùkù sí wọn kí wọ́n má bàa lọ ọlẹ̀ ìyàwó ju wọ́n ní arákùnrin ó bá fẹ́ fi padà títí ẹ̀ ẹ̀yin lẹ́ ń sera yín ṣé bá a fi ṣe ọlọ́run ni àwọn àbá wa nígbà táwọn wá gbọ́rọ̀ yìí àwọn anitọ́ ẹ̀ bàbá ń pè wá iṣẹ́ ọlọ́run pọ̀ gbogbo ọ̀nà ọgbà yìí ọlọ́run àbí ó máa fọ eléyìí gangan ni ọlọ́run. ó sì lè máa ti géètì báwọn èèyàn ó sì lè máa ti géètì báwọn èèyàn ibi àti iṣẹ́ ìjọba bá nìkan wọ́n náà ti nọrú wọn tipẹ́tipẹ́ wọ́n ní à ń kàn fọ̀rọ̀ ọlọ́kanjọ́ kan kẹ̀kẹ́ báyìí nìkan sọ báyìí nìkan ṣe báyìí wọ́n sá sọ pé wọ́n kàn wò pé kí ni òkú náà yín lórí ọ̀rọ̀ wọn bá ní àlàjì kò sí òkú náà gbà lórí àdìrí pé ẹjẹ ń bá yín lọ mú rọ wọ́n ní àwọn àwọn ti mọrú wọn ti pẹ́ wọ́n ní àwọn ń sọ̀rọ̀ ọjọ́ kan pẹ̀lú kan nínú àwọn èèyàn yìí ọba àwọn bá fi ọ̀rọ̀ lọ títọ́ kí ni tẹ́ fẹ́ sọ fún mi lórí àlámà ẹ̀rù ọ̀wà nítọ́ aláàjì ní tó lè jẹ́ kọ́rọ̀ yìí ó yanjú ẹ jẹ́ kí n mú yín lọ òun bẹ́ẹ̀ yín lọ òun bá yín lọ ṣe lọ bá yín bẹ́ẹ̀ náà mélòó ni a ti di òye wípé ẹ ti ń lọ wúrọ́ ń lọ bọ́lọ̀ ni wà á lé ní àwọn ẹni kókó sílákò àwọn ti ń ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí a jẹ́ kí ọ̀rọ̀ yé wọn tó fi jẹ́ wípé wọn àmà wípé ẹ ti ń lọ yìí ń lọ ni ọ̀pọ̀lọpọ̀ wọn yìí òun wà á jókòó sílé yóò wà á yóò wà ní kó lọ sí ńlọrọ owó tìjókò sí ní ẹ̀. tòótọ́ níbi tí wọ́n fọ́jú nǹkan pọ̀bí ilẹ̀ yorùbá yìí méjì ni ẹni tí wọ́n máa jẹ́ ní ọlọ́run méjì ńlọrọ wọn ní sọ́dà ẹ̀ ń bá fẹ́ jẹ́ ní ọlọ́run yọ fún àmúkanu méjì gbogbo àfa tó bá gbà tí olówó ọwọ́ àlùjẹ̀ náà ní ìwà ìbí ọ̀pá láyé. ebi àbá wa yóò wà faramọ́ tí ó dùn ilé olówó. àwọn wa ní ìlú yìí bá fẹ́ fẹ́ ẹni rẹ yóò fara mú nǹkan nínú méjì eléyìí tó jẹ́ sí gbogbo àbá tó bá fẹ́ kí olówó ó ẹni rẹ ebi ó pa ebi ó palaye. ebi ó palaye. ẹni bá wá jẹ́ pé tara tiẹ̀ lọ fẹ́ gbólára olówó. yóò tún fẹ́ mólówó nítorí ibú ìtàlẹ̀kì àmọ́ òun ọ̀ wá ayò táyé. ṣùgbọ́n tó bá jẹ́ pé òun fẹ́ yó látara olówó ni yóò wá mú olówó ìsorí ibú ìtàlẹ̀kì àmọ́ tóun ọ̀ wá ayò yóò táyé. àwọn olówó à ń pàdé wọn ní mẹ́kà pẹ̀lú àti ẹ̀ ń bá wọn wá wọ́n wàá sọ fún òdì wọn ni wípé àdúrà ti ń bẹ lọ́wọ́ àwọn yìí ìbàdàn yà gbiná ni fún ọgbọ́dọ̀ tó ń bàdàn torí pé mọ́sálásí tó rárá gbà ó sì bẹ̀. ọ̀pọ̀lọpọ̀ àwọn èyí àwọn àbá wa wọ́n ní rẹ́gẹ́dẹ́ òun náà là ń bá wọn pàdé ní mọ́tà tó jẹ́ pé wọ́n bò ló wá sí mọ́tà wọ́n ti wá sọ gbólóhó tí wọ́n ti kó di wọn ibi tẹ́ ẹ rí àdúrà tí mò ń kà fún yìí ẹ ti kú oríire bàbá orí kí àdúrà yìí ah, ẹnì fún un gbọ́dọ̀ pawé ìbàdàn nígbàdàn ti rí un ìbàdàn òkú náà ni. owó tí mọ́sálásí ọ̀rọ̀ yóò gbèrè ìdúró ni nítorí wípé ń bá ń ṣe lọ omi tó gbọ́dọ̀ máa mu sára tẹ́jẹ̀rì òfin ní ìgbẹ́ jẹ́mjẹ́m ni. wọ́n wàá máa kọ́ kódì nu wọ́n máa kódì wọn wípé kódà mọ́sálásí ọjà bá àtúbẹ̀ kàkàrú àgbà ìmẹ̀ torí wípé ìdí tó fà á náà ni wípé bá a bá ń ṣe ń kàǹkàn yìí

tó bá jẹ́ ìrìn ni ìlú lábẹ́ ìjọra jẹ́ńjẹ́ ó pọ̀ ń pánù náà ó pọ̀ ní káàkiri kí ló ní ká àbúrò rà ká lóògùn ẹ̀ balẹ̀. ọmọ sábà mọ̀ sílé kò ní dùmọ́ta. gbogbo iye tá a bá ní sáfẹ́ rà òun ṣe tán láti gbówó ẹ̀ lẹ̀ ara wa ìbátan tó kọ́ nígbà nǹkan fún yín òun náà ní bí ṣe ẹ̀ pọ̀ bá a bá la fẹ́ rà ní ó ṣe é ṣe kó jẹ́ pómi lásán òun lá mọ̀. ó sì lè lẹ̀mí lọ ẹ̀yin náà ti wà ní ìjókòó ká máa ń tàdúrà ó lè ah, lẹ̀mí lọ ọjà kí náà wà náà wà ń gbà náà. yóò wá máa béèrè ṣùgbọ́n tó bá jẹ́ ń fẹ́ sọnù kí ni ó wà náà wá sí gbogbo ètò yìí tí ó fi jẹ́ ṣiṣẹ́ rẹ̀. ó ti gbọ́ pé ó dọ̀ ń sábò tó ẹ pé nǹkan kan bá wà ní bẹ́ẹ̀ nítorí náà wò rẹ̀ pọ̀ mùsẹ́ ìgbà tó sílẹ̀ torí ádámù àti àwọn ọ̀la ìwé ibi kò ní í ti pọ̀ ṣùgbọ́n méjèèjì bàbá olówó wa ń ilé rẹ̀ pé kí ni ó nà wa ọwọ́ ni tó bá pé ẹ wà ń bẹ̀ lè náà ò lè pọ̀ ṣùgbọ́n tẹ́ bá ní sí òun ti bẹ́ẹ̀ náà àápàjọ náà ni bá fẹ́ mú bẹ́ẹ̀ paríparí ọmọ ìyá ọmọ màá lọ sí ẹ̀kọ́ kan wọ́n wá ń sàlàyé fún abẹ́yẹ pé ohun ọ̀fẹ́ kọ́ mẹ́wàá máa wáyé ní kí ó dé ó ní kí ń gbá ìdí sì ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tọmọ mi ìgbọ́n júmọ̀ èèyàn lè dí èrè ọ̀nà òun náà ló bí ọmọ òun náà ní kí n ti ń sọ òun ọ̀nà àlọ́ mọ́ra léwu ṣé kí ó ló dé ẹ̀mú lọ. wọ́n ní ẹni wá kan èèyàn kan bẹ ó mú ọmọ rẹ̀ lọ lé kéwú ó wá pe àwọn ọ̀gá lé o sẹ́yìn títí ẹ dákun ọmọ yìí ìsìn ó máa wálé àti alóbé ṣe bẹ́ẹ̀ lẹ bí ni wọ́n ní torí pé bóyá bẹ́ẹ̀ tó wọ yìí ó ti ń gbọ́n torí pé àwọn àwà kan bẹ òun bákan náà jíìpù tó ń gbé wáyé ẹnìkan lọ́ra fún ó ní pọ́blẹ́mù kan ó ń kọ́ńtrákì kan lábùjá wà ní yóò rí kọ́mọ wọ̀rí ṣùgbọ́n n ò lè ṣàdúrà rẹ̀ nàìjíríà àti ní káàbà ìtàràn òun tó ń lo kúrò tí wàá débẹ̀ sáǹjẹ́ díẹ̀ kí ipò gbòòlù olúwo àwọn ọkọ̀ ńláńlá gbogbo títì wọn kàngàn tó ń tọ́ máa tó ń jọ kan bàbá èmi ní mr johnson ní mẹ́ta àbújá ó ti gbàgbé gbàgbé ah tí àbí sábàkẹ́ wà ní nígbà náà ni àhán bá ní wọ́n mà tí mo bá ń sọ̀rọ̀ sábà ìgbà ọ̀rọ̀ owó lọ́sọ́ tó bọ́ kò ní ìmọ̀ ń bájú ara mi lọ́wọ́ olóògbé ẹ̀sẹ̀ ìbájọ́ àwọn ẹni ọlọ́run ṣẹ́gbẹ́ ló gbin ọwá yàpọ̀ ju

ó ń dun kọ́ńtàkì kan ní àbújá wá sọ fún tó ń dùn yìí a lè rí yanjú bíbá yìí o àbí ká sọ sí mọ́tà ibẹ̀ la lè yanjú ẹ̀ arákùnrin tẹ̀sọ̀ tí àáfàá yìí kò ti kọ́ yọ̀hún nígbà a àdọ́rùn ń jẹ tọ́sí ń jajẹ káàkiri bẹ́ẹ̀ ó ti gbàgbéra ní bá wọlé látọ̀dọ̀ arákùnrin ṣùgbọ́n àáfàá yìí ó mọ̀ mo o báwo ni ọlọ́run ti rí nù á gbọ́dọ̀ fún kó má rí bẹ́ẹ̀ ilé a fún ni arákùnrin ṣùgbọ́n nígbà tí a rí ti rí nígbà òun náà ti gbé ìbámu ọlọ́run. jípọ̀ ọ̀hún òun náà tó wá jọ ń yàtọ̀ ó dà òkúta ìwé tó ń lò lọ́wọ́ yìí. jẹ̀mọ́ à ọlọ́gbọ̀n lọ́wọ́ nígbà kẹ́kọ̀ọ́ wọn lè ń bá wọ́wọ́ wà lọ́ọ̀ni adúlébì wà ásíbì wà ádùnẹ́ ṣe máa ń fi rírí ọ̀nà àti gbígbọ́ tiẹ̀ ẹ dákun ẹ ń bá ti fókùn àti àbúrò lọ́dọ̀ ọlọ́run ó ti kọ́ ẹ́ tàkìdá àwọn àbí ọ̀kọ́ ẹ́ tàkìdá. ntó a kàtà sọ́dọ̀ rẹ̀ wọ́n mọ̀ wá wọn táìmù fún ìgbé ìgbébi àgbékà ní oṣù òun ó ní ìfẹ́ nǹkan òfin àti olùdíje jáde pọ̀ bèrè pé oríṣi kankan lẹ́yìn ọlọ́run oríṣi kankan lẹ́yìn àgbo kan oríṣi kankan ṣáájú kan. sọ́dọ̀ ẹ̀ jẹ́jẹ́ bí tó kù sí sí ọ̀nà rẹ̀ ó rí nǹkan ṣáájú kan kan nígbọ̀n lẹ́yìn kan ọgbọ̀n ṣáájú kan nígbọ̀n ọlọ́run ọmọ òní ń pè wá sọ́dọ̀ rẹ̀ kálíbà sọ̀rọ̀ ọlọ́run bọ́ jáde ní ẹ̀sùn wọn bí ìtàdé wá sọ̀rọ̀ rẹ̀ mọ́tà àfọmú gbọ́dú bá ti ń fẹ́ lọ wọ́n ti àdáhùn rẹ̀ láyé wọ́n ti àdáhùn gbọ́dú àlè kíámà sábà àwọn alápapọ̀ olùrọ̀.